Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa àwọn tó bá wọ ní ẹ̀kọ́ mùsùlùmí oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé mùsùlùmí group of schools ni ẹja máa lo ẹ má wẹ̀yìn fáwọn kẹ́kọ̀ọ́ láti ìpele sound qualitative islamic and western education competency in arabic language daily for memorization experience and competent teachers sound islamic training well equipped science laboratory home slab with history, conducive learning atmosphere, good moral of women, computer application care, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò Ajíbọ́lá street beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà. Ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihu. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون رمضان أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tún ní ẹ̀kọ́ muflihun group of schools tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ pé o àwọn tó jẹ́ old student àwọn ọmọ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde nílé ìwé yìí àwọn náà tó kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tí àwọn náà tó gbowó kalẹ̀ láàrin ara wọn àtàwọn mùsùlùmí míì tí wọn ò tiẹ̀ lọ́mọ níléèwé wa táwọn náà ní àwọn dá sí tọ́lọ́run abẹ́lọ́run jẹ́ kí wọ́n jọ jèrè láyé àtijọ́ gbèǹde àlùkìyámà a fẹ́ bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an àwọn akẹ́kọ̀ọ́ wa láti nursery and primary school àwọn lajọ fẹ́ ṣe ètò ní òru èní kọ́lọ́n kọjẹ́ káwọn ọmọ náà kọjẹ́ kí wọ́n dàgbà ẹ jẹ́ kí àyọkà láti inú alukur'an kó wáyé látẹnu ọ̀kan náà àwọn akẹ́kọ̀ọ́ wa ní mufleon nursery and primary school Khadija Masoud bismillah. Bismillahirrahmanirrahim. Tabbat yada abi ladin wa tabbi. Ma aghna anhu maluhu wa ma kasab. Sayasla naran zata lahab. Wa mu'asu hammalatat hatab. Fi jidiha ọlọ́run jẹ́ kí àwọn ọmọ náà dàgbà ó jẹ́ ká wúlò fún ẹ̀sìn kọ́ jẹ́ káwọn òbí wọn ó jèrè wọn ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ mi láti mufleun nursery primary school mubarak ògúnṣọ̀wọ̀ kóun náà bá ní ka hadith bismillah. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. The Prophet of Allah, peace be upon him, said, The best among you is the one who learns the Quran and teaches it. Ọlọ́run jẹ́ ká ọmọ náà jẹ́ ká wúlò mọ́ jẹ́ ká gbàgbé ìmọ̀ o. Ẹ̀yin arúfin Ọlọ́run a tún fẹ́ wọnú agbọ́nrin míì nínú ìdánilẹ́kọ̀ọ́ àlìmọ̀fìlóhùn wa fún Ramadan fourteen forty four yìí. Ọlọ́run ọba àlékè ọlá kó mọ̀ sí níbàlẹ́jọ́ ọbú fún àwa tá à ń wí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́. Kí ni àkọlé tá a fẹ́ fókọ́ọ̀sì báyìí? òun la pè ní kúnú rọ̀bàníjìm kúnú rọ̀bàníjìm the true servant of Allah àṣé ẹ jẹ́ ká jẹ́ ẹni ọlọ́run tòótọ́ jíjẹ́ ẹni ọlọ́run tòótọ́ òun ni agbẹ́rin tá a tún fẹ́ gbé yẹ̀wò ẹ̀yin arúfin ọlọ́run tá a bá wo ohun tí ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáńlá ayé tá a wo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ tá a wo ohun tí ń ṣẹlẹ̀ nínú ẹbí kódà tá a ohun tí ń ṣẹlẹ̀ láwọn àwùjọ káàkiri a rí pé ń tọ́ sọnù òun là ń pè ní rọ̀bàníyà jíjẹ́ ni ọlọ́run tòótọ́ láwùjọ wa tá a wà lónìí kálukú ń fẹ̀sìn bojú ni ìtí kálukú ń ṣe lábẹ́nú ìbọ́lọ́run ọba mọ́ a ti rí ètò kan rí kí ẹni tí wọ́n pèsè tó yẹn tí wọ́n ń ṣe ń tabíù fún un tí wọ́n ń sọ fún pé àwọn mùsùlùmí ọ̀la àwọn làwọn pọ̀ jù àwọn christian àwọn náà sọ pé làwọn pọ̀ jù wọn lóhùn o báwọn èèyàn wọn máa ń wá sọ́dọ̀ àwọn táwọn jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ èyí tó jẹ́ mùsùlùmí inú wọn ìfawọ́rò fún wọn èyí tó ń pèrè ní wọn ọba àrí nǹkan mọ́ chọ́ọ̀tì àsọ̀rọ̀ àtẹ̀jíjẹ́ ni ọlọ́run kọjá pé kí mọ́sálásí jímọ̀ òkun lọ́jọ́ jímọ̀ jíjẹ́ ni ọlọ́run kọjá pàǹgbá àwẹ̀ nìkan àwọn nǹkan tó pọ̀ òun ni jíjẹ́ ni ọlọ́run tòótọ́ òun ló kó sínú ọlọ́run jẹ́ ọ̀kan nínú àwọn ẹrúsìn rẹ tá a bá lọ wo ibo la ti mú àkọlé yìí òun náà níbi ti ń bá gbogbo ayé sọ̀rọ̀ nínú súrọ́tù Imran Quran chapter three verse seventy ọlọ́run ọba ń bá àwọn ọ̀rọ̀ kan bọ̀ ni ó ní máa káánà ní báṣárí ayé òtíyàwó lọ́wọ́ lèkìtàbà wà lè hukuma wà nù bú wáta thumma yaqula lin-nasi kunu ibadan li min dunillah ọlọ́run ní sọ ẹ̀rí ikọ̀ fọ́mọ ènìyàn kankan kọjá sí wípé ọlọ́run wà fún ní tíra jẹ́mọ́ ẹ̀ gbọ́ yé dáadáa àwọn ànábì ọlọ́run ọmọnìyàn náà ni wọ́n kú iná mọ́ anabasaro nísìlùkùn ọmọnìyàn làwọn ànábì ọlọ́run àwọn yàtọ̀ pẹ̀lú bá a fi kẹ́ran wọn ọlọ́run ní kọ̀tọ̀ sí èèyàn kankan táwọn ọlọ́run wá fi ìmọ̀ tírà mọ́ ara tírà náà làkùkùrà ní ọlọ́run náà wà wàlẹ̀ fúnkúmọ̀ wà nùbù wà ká fún ní àwọn ìdájọ́ ìlànà tọlọ́run ká fún ní àwọn ìlànà ìmọ̀ ọgbọ́n ìjìnlẹ̀ tá a fi máa gbèdájọ́ ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ wànùgú wátà ká tún wá sọ di ànábì wa ẹni tá a fi sẹ́rán kọ́ wá jẹ́ pé gbogbo ń tá a wá ṣe fò yìí fún mọ̀yẹ̀kú làlì náà sì kú náà ìbádánlí ní dúnìlá ẹ lórí kankan nú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run fi sẹ́rán ká wá máa sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ẹrú fún àwa tọ́lọ́run sí yín àti gbogbo àwa táwa náà bá jẹ́ wárásátùlàǹdìyà àlòrìlà náà wọ́rà fátólà ń bíyà àwọn àfọ́ òdodo alẹ́ìlàmọ́ àrọ̀bàní yún aláàmìlú nàbí ẹ̀lìmìyì àwọn àfọ́ òdodo tí wọ́n ń lo ìmọ̀ wọn àwọn nárólé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àfẹ́kọ̀ọ́ ní tọ́fà àfáà náà kọjá táwọn tí ń ṣe wáàsí fún àwọn tí ń kọ́ ní kéwú àwọn tó ń líìgì wọn nínú ọ̀run kó ní ẹjẹ́ ẹrú mi èmi ni ẹ máa sìn ókọ̀ mi ni ẹ fi máa tọrọ lọ́dọ̀ ọlọ́run èmi lẹ́ẹ̀sì pàtẹ́gùn lọ́dọ̀ ọlọ́run kò tọ́ sáàfáà náà kò ṣe bẹ́ẹ̀ bí òfin sọ fáwọn ànábì ọlọ́run kí wá làwọn ànábì ọlọ́run ọmọ sọ nígbà táwọn ànábì ọlọ́run ò lè sí láyé mọ tí ò sí ẹnì kankan tọ́lọ́run tó ń bá sọrọ mọ láyé àfẹ̀ntì bá ń parọ bẹẹni olúwa sọ fóun pé nǹkan báyìí ní ọ̀sẹ̀lẹ̀ ní twenty twenty three election ìbáwa náà ti rí àwọn ọ̀rọ̀ táwọn tẹ́lẹ̀ àwọn olùparọ́ tí wọ́n pa fún yín àwọn tó ní election ní wáyé election wáyé ó lọ arípẹ́rọ wọn ń pa àwọn tó lẹ́nìkan ní ọ̀wọ́lé arípẹ́rọ wọn ń pa ọlọ́run bá gbogbo yín sọ̀rọ̀ ètò àbáǹjẹ̀nù ní bá yín sọ̀rọ̀ ọlọ́run ní kò sọ fẹ́ nìkan kan nínú àwọn ànábì ọlọ́run táwọn ọlọ́run ránṣẹ́ sí táwọn rán mọ́lẹ̀ kàjìrì ìlú sí kọ́ wá máa sọ pé ẹgbẹ́rù mi láyé wọn ní sọ bẹ́ẹ̀ kí làwọn ànábì ọlọ́run máa sọ fẹ́ẹ̀ kúnú rọ̀bà nìyí ẹjẹ́ ni ọlọ́run tòótọ́ ẹjẹ́ ni tí yóò nímọ̀ tí ó máa lo ìmọ̀ bímọ kúntùn tó alimọ́nà lẹ́sítà wá bímọ kúntùn tẹ̀bẹ̀rẹ̀sùn pẹ̀lú ntẹ́ ti mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ntẹ́ ti kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run àti ntẹ́ ń kọ́ àwọn èèyàn ẹni ọlọ́run ni ẹjẹ́ o jàmọ́ àṣọ bá rí bẹ́ẹ̀ àáfàá ní ká tó sọ pé èèyàn jẹ́ ẹni ọlọ́run ọbọ̀ òdodo wọ́n ní kí là ń pè bẹ́ẹ̀ gan-an náà wọ́n lóun náà ní alabdul mansub ila rabbihi lìṣídàtì ìbàdàtìhì wà ìrìnìhì wà àmàlìhì bímọ yàlà wọ́n lẹ́ni tá a máa pè lẹ́ni ọlọ́run òun lẹ́ni tá a lè ṣàfihàn ẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run tó jẹ́ kí gbogbo tó bá fẹ́ ṣe ó fẹ́ jọ́sìn fọlọ́run torí ọlọ́run nìkan ni ìmọ̀ rẹ̀ torí ọlọ́run ni ó tún lo ìmọ̀ rẹ̀ àti gbogbo ntọ́jọ mọ́ ìṣẹ̀mí àwọn ń sọ nínú tẹ̀síìl pé ìtumọ̀ rẹ̀ ni pé à ń yẹ̀kú ní mùkùlùsí ní láì dúnà rẹ̀ ìrìhì àṣekà jẹ́ ẹni ọlọ́run tòótọ́ ẹni tí ó tànìyàn rẹ̀ ṣe tọ́jọ́ pé gbogbo nǹkan tó bá ń ṣe ó ń ṣe nítorí tọ́lọ́run nìkan kò ṣe nítorí ẹlòmíì àáfà àwọn Abdullahi ibùnà Abbas kọ́lọ́n kó bá ní yọnu sí wọn àwọn nípa bá ń sọ̀rọ̀ rọ̀bà ní yúù talẹ̀ ọlọ́run tòótọ́ wọ́n ní kùkàmọ́ ìlàmọ́ sùlàmọ́ òun náà làwọn ọ̀jọ̀gbọ́n èèyàn àwọn tí wọ́n kan nínú ọlọ́run àwọn tó ní mẹ́ẹ̀sìn òdodo tí wọ́n ń lo ìmọ̀ ẹ̀sìn wọn tí wọ́n sì ń ṣe sùúrù lórí àwọn ìnira tó bá ṣẹlẹ̀ sí wọn lórí lílo ìmọ̀ ẹ̀sìn jàmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àáfàá ní ká lọ gbọ́ yé o láyẹ̀ kúnnù ìsánù rọ̀bà níjà èyí ò lè jẹ́ ẹni ọlọ́run tòótọ́ àfikọ́já sí wípé yàtọ̀ sìkù bíbáàbí àábì yusufa àfi tó ń tàn ní àwọn ìròyìn ńlá kan tí ń bọ̀ ẹja wa wọnú ìròyìn yẹn sifaatu làábùdì rọ̀bàní àtẹ̀ká tó ń lè jẹ́ ni ọlọ́run kí ni nǹkan tí ó wà lára wa àáfàá ní alákọ̀ọ́kọ́ ẹni tí ó jẹ́ ni ọlọ́run tòótọ́ yòóṣìbù lọ àkẹ́sí irán yóò jẹ́ ni tó nífẹ̀ẹ́ ọlọ́run púpọ̀ tá a nífẹ̀ẹ́ ọlọ́run ìwọ tó olóò nífẹ̀ẹ́ ọlọ́run òun ṣe wà nínú Kùránì fáwọn ọmọ ilé ike ó nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀ ń ṣe súná ọmọ ó nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀ ń ṣe end of year party nílé ìwé yín ẹ̀ sì lọ kírun wọ́n ń sọ fún ọ pé Allahu Akbar Allahu Akbar ọ wà lẹ́nu iṣẹ́ rẹ o ò lè fi sẹ́lẹ̀ ọ̀ ń tajà ṣèbọ̀ ń jẹun tó bá ti kírun ṣubú yìí láàárọ̀ zúrì áṣírì mọ́gíríbì ìsáì ọ̀jẹ̀pọ̀ lálẹ́ níbo nífẹ̀ẹ́ ọlọ́run wà ń bẹ̀rù olóò nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá ń ráre ládùúgbò rẹ o ò lè dìde sí olóònífẹ́ ọlọ́run nínú iléeṣẹ́ rẹ ọ̀jáwọn èèyàn olóòjà ààbò ìfẹ́ ọlọ́run dà ń bẹ̀ olóònífẹ́ ọlọ́run o sì ń gbógun ti tọ́lọ́run o sì nínú àwọn tá à ń sọ yìí kọ́ wa lè jára wọn la ṣe ń ṣe wá sí i àfẹ́ni tí ọ̀jẹ̀ ni ọlọ́run tòótọ́ yòókì bùn lọ àkẹ́sí rọ àǹfààní yóò nífẹ̀ẹ́ ọlọ́run tí ó pọ̀ bóò ni ó ṣe máa lọ sí òkè eléyìí a gbọ́dọ̀ gbọ́yé ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú táàrí lára àlàábùdù afọ afá àlẹ́lẹ́kejì o le lè jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ o àlàábùdù rọ̀báni yuhibbu nàbíyàwó muhammadu sallallahu alayhi wa sallam ò tó lè jẹ́ ẹni ọlọ́run tòótọ́ yóò nífẹ̀ẹ́ wa sallallahu alaihi wa sallam àáfàá ní kèrèsè pé yóò nífẹ̀ẹ́ ànàbí nìkan o mọ̀kútẹ́bìyàn bìtùnẹ́tìhì wàhádìhì sallallahu alaihi wa sallam mọ̀tẹ́bì àn ìjà aládàwà àáfàá ní wọ́tọ́ ọ̀fẹ́ jẹ́ ni ọlọ́run kèrèsè kó lò nífẹ̀ẹ́ ànàbí nìkan ó lò nífẹ̀ẹ́ ànàbí wọ́n ní àjíjọlá ànàbí ńlọ́pọ̀ àjíṣedí ànàbí kéré ìtààfin mọ̀ pé onífẹ̀ẹ́ ànàbí ọmọ tẹ̀lé súnà rẹ̀ ọmọ tẹ̀lé lánà rẹ̀ yóò jà sí pé gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe ń sẹ̀mí ayé rẹ̀ ìlànà súnà òun ló fi ṣe ẹ̀yin náà adimọ̀ àmì afẹ́ṣe súnà ọmọ súnà èṣe yorùbá súnà súnà pé afẹ́ tẹ̀lé lánà ànàbì lórí ọmọ á wà fárun ọmọ á wà pa ẹran súnà á ọkọ̀ tó máa ń jẹ́ àtàwọn tọrọ mọ́ tó o ṣe wẹ́dìn náà ṣé o ti tẹ̀lé súnà sára súnà wẹ́bì lọ́wà kẹ́ máa gé kéèkì kìí sára súnà wẹ́bì sára súnà wẹ́bì lọ́wà kẹ́ wọ wẹ́bì gáùn ìyàwó tó ti ń lò jáàbù kọ́ wá wọ tí wọ́n máa rí gbogbo òwò rẹ̀ sára súnà lọ́wà ọ̀fẹ́ jẹun ọ̀fẹ́ lo kọ́túrẹ́rì lọ́wọ́ ń fọwọ́ òsì jẹun tó ti tẹ̀lé súnà báwọn ìmúra rẹ gbogbo ayé rẹ sọ́jọ́ súnà àfẹ́ ẹni tí yóò jẹ́ ni ọlọ́run tòótọ́ yóò nífẹ̀ẹ́ ànábì gán kódà ìfẹ́ ànábì tó ní òun yóò máa wá sí lọ́kànkan pẹ̀lú pé kó máa tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run tòótọ́ yóò máa nífẹ̀ẹ́ fúrání ọlọ́run yóò máa pọ́n fúrání lè yóò máa náwó lórí fúrání àwọn tí ń ka fúrání yóò máa ṣe dáadáa sí wọn òun á máa fowó ti ẹ̀sọ́ ń ṣọ́ bí fúrání yóò ṣe máa lo òkè ni bàbá ìyá ṣèbá ọmọ tó fowó rẹ spọ́nṣọ̀ àwọn ọmọ tí ń dàlú tí ń dàdúgbò yìí òun ló fowó rẹ spọ́nṣọ̀ ẹ jẹ́ ká dákẹ́ náà lónìí á pàdé ní episode two iléèwé alimuslim people schools àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí ètò alimuslim ó wà ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtù máa pàdé ìlọ́rin ayélujára islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.